láyé Elédùmarè mọ̀rí mọ̀rí àlámọ̀ tí mo yàn àṣẹ̀dá àlámọ̀ tí mo rí ọmọ tuntun òjìlógo ṣògo àárín ìrànjú ràn lọ òkìkí ọlá alágbádá àná aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn ọba bí elédùmarè ò mọ̀ ọmọ sí o. kábíyèsí olódùmarè àtẹrẹrẹ kárí ayé òyígíyigì alágbàlá ògo ṣe bẹ́yìn láláàfin ọ̀run èmi àyànfẹ́ àyànfẹ́ olódùmarè mo fẹ́ lọ sóde ayé kí n lọ ṣe ààbò fún gbogbo ẹ̀dá èèyàn. kábíyèsí olódùmarè ẹ fi àṣẹ sí fún mi ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ kí n lọ ṣe èrò ọkàn mi fún gbogbo ará ayé kí n lè mú èrò ọkàn mi ṣẹ olódùmarè ẹ fàṣẹ sí kí n rí jẹ kí n rí mu kí n rí ná kí n rí lò kí n ṣe àǹfààní fún gbogbo ẹ̀dá alààyè kábíyèsí o. àyànfẹ́ mi àṣẹ́gun lọ sí ìsàlẹ̀ ní àárín gbùngbùn ọ̀run wo ọwọ́ ọ̀tún rẹ ó rí ahéré kan wọ inú rẹ lọ ó rí àjàlá alámọ̀ ẹni tí yóò sọ ọ̀nà tí ó gbà dóde ayé bọ́ ọ bá débẹ̀ ó bá ẹ̀mí níbẹ̀. kábíyèsí o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. mọ̀rímọ̀rí ẹ̀dá ọ̀dáyédọ̀rùn ọba sábìtì dèmàrè ọba tó dá ayé kábíyèsí tó tún dóoru ọ̀kàn kò kìkì tí kì í mọ láyà gbogbogbò ọba tó dá gbogbo ohun tí ń bẹ nílẹ̀ alààyè èmi dúpẹ́ o. kábíyèsí o ọba àwọn ọba apani agiri olúborí ayé olúborí ọ̀run ọ̀kàkọ̀ òkìkí tí kì í mọ láyà lóko lóko lóko ọ̀dádà ńláda olúborí ayé olúborí ọ̀run kábíyèsí o. àjàlá alámọ̀ ẹ̀yin ní mọ rí ẹ̀dá ẹ̀yin ní mọ dúdú tẹ́ ẹ tún mọ funfun èmi ni àyànfẹ́ elédùmarè àṣẹ elédùmarè ni mo fẹ́ lọ sóde ayé ẹ bá dákun dábọ̀ kẹ́ ẹ mọ rí ìmísí rere. àyànfẹ́ irú orí wo gan ló fẹ́ ká yàn fún ọ nítorí pé orí tá a bá yàn fún ọ òní ò jẹ́ ìpín rẹ o. abolóhùn mi torí àyànfẹ́ ńlá bó jẹ́ níwájú Olódùmarè mo fẹ́ kí gbogbo ayé mọ̀ fẹ́. a obìnrin obìnrin òbí obìnrin ọ̀gbọ́masílẹ̀ fọkọ lọ́mú obìnrin ọ̀gbọ́masílẹ̀ gbọ́kọ̀pọ̀n obìnrin obìnrin bá wọlé ilé agún gẹ́gẹ́gẹ́ obìnrin ò bá tún sílé ilé adàrú gbùgbùgbù obìnrin. àjàlá alámọ̀ hmm. tí mo rí ẹ̀dá abolóhùn èmi torí obìnrin ní í ṣọmọ nílé bàbá tí ń ṣaya nílé ọkọ títún ṣèyá ọmọ obìnrin ní ṣayaba títún ṣèyá ọba alámọ̀ tí mo rí ẹ̀dá obìnrin ló wu èmi. àyànfẹ́ ǹjẹ́ ìwọ a máa ṣírí obìnrin bí. alámọ̀ hmm. èmi ò mọ̀ obìnrin ló wu èmi. Mm ààbò lábó jẹ́ fún gbogbo àgbáyé obìnrin ló ń wù. ẹ bá mi kí màmá mi o. àbíyamọ ìyálàlá àbárò àbíyamọ. ẹ bá mi kí màmá o. àbíyamọ ìyálàlá àbárò àbíyamọ. olóyún mi fosù mẹ́sàn-án àbíyamọ. mo pe lọ́lá obìnrin ni mí mo pe lọ́lá èmi ló ràn lọ́wọ́ ọkọ èmi ni èmi áńgẹ́lì ọmọ Elédùmarè ló yàn mí márìnmá ṣoge obìnrin ni mí mò ń pé lọ́lá obìnrin ni mí mò ń pé lọ́lá. mo ń pé lọ́lá. ó bá mi. ṣé tí ìyá rẹ ló ṣe ló ń ṣe yìí ó ní o pọnmi sílé kó sì sóúnjẹ tá a jẹ bá mi mo ti gbóúnjẹ lé náà mo kàn ní pé kí n sáré gbálẹ̀ àárọ̀ ìkín tó lọ sódò lọ rè pọ̀ mi gbogbo rẹ̀ náà ni màá ṣe bá mi. ó dà kò burú ẹ ẹ sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ tán bá dé pé mo sáré lọ sọ́dọ̀ bàbá gbàdà mò ń bọ̀ nsìn. ó bá mi. ṣé àní jẹun láàárọ̀ yìí ni kó tó joyè agbálẹ̀ gbárawé anulẹ́nugboro. ẹ̀gbọ́n mi ṣé oúnjẹ nìkan ni mo wo ní ìkòkò tá à ń pọnmi sí kò sí omi kankan bẹ̀ tí wọ́n lè fi bọ́jú bẹ́ẹ̀ náà lòlùlọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀dì. ẹ̀gbọ́n náà ṣayé inú wa ni ta ni mo pẹ́ lọ láṣẹ̀gùn ṣùgbọ́n oúnjẹ ló wà lórí náà yìí tí mò ń tún ṣe lọ́wọ́ mo pẹ́ lọ́la máa fọ bọ́ mo pẹ́ lọ́la máa fọṣọ gbogbo lọ́nà máa bá gbálẹ̀ náà ta ni mo ṣe pẹ̀lú gbogbo yẹn náà ẹ máa tún ní pé àmọ́ ṣe náà ni tàbá wí sí ẹ máa ní yẹnyẹnyẹnyẹnyẹnyẹnyẹnyẹnyẹn. gbọ́nà gbọ́nà gbọ́nà ṣé èmi ló ń bá wí ni àbílákúnlé. ẹ̀gbọ́n mi ẹ̀yin ni ó máa bá wí kò jẹ́ bá mi wí nígbà tí ó jì pọ̀ bọ̀ tí ò ṣe pé ìyá ń rún lórí ẹ̀ á má jẹ̀yà láyà ìgbà wo ìyá yẹn gangan ló ń rún lórí Hmm. olódùmarè kí ni mo ṣe tí mo fi jọyà láìṣe ìṣíwọ́ iná dídá mo pé omi pípọn mo pé ni láì tó oúnjẹ ojoojúmọ́ ni mò ń dáná ilẹ̀ gbígbà ò sì fẹ́ni méjì àfi Mopelola ni kí ló dé. aláǹtẹ̀rẹ̀ o. àǹtẹ̀rẹ̀. aláǹtẹ̀rẹ̀ o. àǹtẹ̀rẹ̀. bàbá bímọ méjì kan. àǹtẹ̀rẹ̀. bàbá bímọ méjì. mo pín lọ́la. mo pín lọ́la. kí ló dé tó ṣe dájú kù sí ìbàyí tó ń dá sunkún. ìyá rẹ mo ti ń wọ ẹ kiri. ó dé tó wo dẹ́tọ̀ ó ti sú mi ó ti sú mi kí ni mo ṣe èmi nìkan náà nínú ilé wa kí ni mo ṣe gan náà. mo pinnu ọ̀la fọkàn ara rẹ balẹ̀ ṣó mọ̀ pé ìgbà díẹ̀ ló kù fún ẹ nílé ìyá rẹ. ìgbà díẹ̀. òótọ́ mà ni bí mo bá dàgbà, màá lọ sí ọkọ, màá bọ́ lọ́wọ́ wọn, màá wá d'òmìnira ara mi. Hmm, èmi Mopelola. Tétóun, ọ̀rẹ́ mi. Àǹtẹ̀rẹ̀ o, àǹtẹ̀rẹ̀, aláǹtẹ̀rẹ̀ bàbá bímọ méjì. bọ́kùnrin ó bóbìnrin tó bọ́kùnrin ó bóbìnrin. àyànfẹ́ olódùmarè ó rí pé nǹkan tọ́ ọlọ́ọ̀fẹ́ yẹn yóò dẹrùn rárá. lóòótọ́ ni bèbí wọ́n sọ pé orí ẹrú èyí burú títí kílẹ̀ ò mọ̀ ṣù obìnrin ló ń wo èmi bí n bá jìyà jìṣẹ́ lọ́wọ́ àwọn òbí mi. Mm bí mo jẹ lọ́wọ́ ẹ̀gbọ́n tí mo jẹ lọ́wọ́ àbúrò lèbi bó bá yá wọ́n sì lọ ilé ọkọ mi wọ́n lọ gbàdé lọ́rùn ń ló bá tàn obìnrin ló wù èmi. ìwọ ni bí wọ́n bá lọ ilé ọkọ tọ́ ọ̀rẹ́ ni bí ọkàn rẹ̀ tọ́ ọba ti dọ́dọ̀ rẹ̀ gbogbo làálàá rẹ̀ dópin wòmí ntí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ́wọ́ wo ọ̀tọ̀ ni késekése bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni kàsàkàsà késekése sì lèyí kàsàkàsà ń bọ̀ lẹ́yìn ọ̀rí kàsàkàsà yìí ó ní baba fún késekése. wow. <laughs> Mopẹ́lọ́lá. Àpọ́nbépo hmm? ọ̀rẹ́ mi, òní ọjọ́ ìgbéyàwó wa, inú mi dùn jù. Ṣé wàá fẹ́ gbọ́? Ìlérí mi sí ẹ ni wípé nígbà òjò, nígbà ẹ̀rùn èmi àti rẹ kò sí nǹkan kan tí ó yà wá. Hmm. Ọláyíwọlá mi Àlàbí. Bẹ́ẹ̀ ni, nígbà òjò, nígbà ẹ̀rùn kò sí nǹkan kan tó máa yà wá. Ṣé wàá fẹ́ gbọ́? Hmm. Àbákọ àbàbò lọ́lá Elédùmarè. àmín. tọ́nà ìlérí rẹ wá dà. ìlérí mi mm-hmm. ó ti di dandan kí n mú ìlérí mi ṣẹ níbí báyìí nígbà tí wọ́n gangan ti kọ́kọ́ mú lérí tí ẹ ṣe fún mi. ṣó ti yẹ. tó bá ṣe fẹ́. ó ti yẹ. Ah, eh, wà á wá ṣe mí ní jẹ́lẹ̀ ńkẹ́ o wà á wá ṣe mí ní. wọ́n ṣàlùmí nílẹ̀ o wa ń jẹ kí ẹ wá máa bà mí níbẹ̀. Ah, jẹ́jẹ́ mi jẹ́jẹ́ ló ń ṣá. àbí aláyamánálè. ẹ̀yìnjú láìwọlá àyànfẹ́ láwùjọ àwọn obìnrin káàbọ̀ báwo ni iṣẹ́ lónìí. Hmm. dáadáa ni àmọ́ àwọn ọmọ yẹn fúnyàwó ẹ wàhálà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èmi náà mo ṣẹ̀ṣẹ̀ dé ni bá ní kí n ti ẹ̀gbà tẹ́gùn díẹ̀. ọ hmm. oh, ebi a ti máa pọ̀ lólùfẹ́. ẹlẹ́rìn dòdò tí mo ní kí n fi ronú tó fi dé leléyìí. kódà jẹ́ kí n wọnú ilé ìdáná lọ. kò burú kò burú bẹ́ẹ̀ ń tiẹ̀ rí. ẹ bá mi kí màmá mi o. àbíyamọ ìyá làlábàrò àbíyamọ mi kì í mọ̀. àbíyamọ ìyálàlá àbárò àbíyamọ. olóyún mi fosùn mẹ́sàn-án. àbíyamọ ìyálàlá àbárò àbíyamọ. bí mi ò tí ì gẹ màmá mi kò lè yá. àbíyamọ ìyálàlá àbárò àbíyamọ. bí mi ò tí ì mú màmá mi kò lè yá. àbíyamọ ìyálàlá àbárò àbíyamọ. àgbẹ̀ mi gẹ̀gẹ̀ a máa kẹ́ mi. àbíyamọ àbárò. màmá mi bò ní. àbíyamọ ìyálálá àbárò àbíyamọ. bí mi ò tí ì mú màmá mi kò ní. àbíyamọ ìyálálá àbárò àbíyamọ. àbíyamọ ìyálálá àbárò àbíyamọ. àbíyamọ nìyá mi. àbíyamọ ìyálálá àbárò àbíyamọ. ìyá mi ìyá mi ìyálálá àbárò àbíyamọ. ẹ bá mi kí màmá mi. àbíyamọ ìyálálá àbárò àbíyamọ. ẹ bá abiyamọ ìyálálá àbárò abiyamọ. olóyún mi fosùn mẹ́sàn-án. abiyamọ ìyálálá àbárò abiyamọ. kíni o ti gé màmá mi ò lè yá. abiyamọ ìyálálá àbárò abiyamọ. kíni o ti mú màmá mi kò lè yá. abiyamọ ìyálálá àbárò abiyamọ. àgbẹ̀ mi gẹ̀gẹ̀ a máa kẹ́ mi. abiyamọ ìyálálá àbárò. abiyamọ ìyálálá àbárò abiyamọ. ó ti ṣe tán. ó kúkú ti ṣe tán. pẹ̀lẹ́ ohun ayọ̀ la máa ṣe. ní egbò. àná ló máa jí wa rèé. ìfẹ́ mi. Ìfẹ́ mi. Ṣo fẹ́ forun dùn mí ni? Mo mo fọlọ́run bàbẹ̀ má gbé yẹn wá o. Látàárọ̀ tí mo ti ń ṣiṣẹ́, ó ti rẹ̀ mí. Jọ, mo pé iṣẹ́ wo lo gbà? Wo, mo fọlọ́run bàbẹ̀ jẹ́ ká fi gbogbo ewé sí ìdájí o. Àrò ń ṣòkúta ti rẹ̀ mí ìfẹ́ mi ó ṣàmọ̀ pé talẹ́ yàtọ̀ sí títají. mo lára mi ò gbé. màá wà rẹ̀ á gbé yóò gbádùn rẹ̀ yóò gbádùn rẹ̀. bóòlù ṣe ń ṣe báyìí. súnmọ́ mi ó ṣàṣùnmọ́. ó dá mi ìlè wá sókè ó ti rẹ̀ mí àmì mi ṣe. ó bò mí jù báyìí láìsí etí orí di àpọ́ọ́láàgì bẹ́ẹ̀ ni láìsí eyín ẹnu arípámúlò <laughs> obìnrin kan lámúlùdùn láìsóbìnrin ayé kò lè dùn láìsóbìnrin ayé kò lè tó iyọ̀ ayé lóbìnrin o ṣe ló yẹ ká máa tọ́jú wọn ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣe ká wọn ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣe ká wọn iyọ̀ ayé lóbìnrin o ẹ má jẹ àṣà fún wọn. fún mi láyọ̀ omi kúnlẹ̀ mọ́mí ìyá ọlọ́pọlọ sinimá yìí tún lágbára jù. Eh mo pé lọ́lá ọkọ tó bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ fi ìtòbìnrin ṣe ọmọ tó bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ tọ́jú ìyá rẹ̀ iyọ̀ ayé lóbìnrin o ṣe ló yẹ ká máa ṣèkẹ́ wọn iyọ̀ ayé lóbìnrin ṣe ló yẹ ká máa ṣèkẹ́ wọn. ẹ má jẹ àṣà fún wọn ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣèkẹ́ wọn obìnrin ládùn ẹ má jẹ àṣà fún wọn obìnrin níyọ̀ ayé ṣe ló yẹ ká máa ṣèkẹ́ wọn obìnrin lámúlùdùn iyọ̀ ayé lóbìnrin fẹmú kọ máa dà kọrin kọrin kọrin kọrin kọrin kọrin kọrin ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣèkẹ́ wọn ẹ má jẹ jẹ́ àṣà fún ọ ṣe ló yẹ ká máa ṣe kẹwọn. èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi ni èmi láńgẹ́lì ọmọ Elédùmarè ló yàn mí máa mo pé lọ́lá sani áńgẹ́lì rẹ ṣé wòlíì rẹ ni àbólùṣọ́ àgùntàn ọ̀rẹ́ pap tàbí màmá torí ẹnikẹ́ni ló lè jẹ́ tó o bá ti mọ̀ wọ́n o lè lọ ṣìwàwù sí wọn o lè ti sá fún wọn o o lè ti jìnnà sórí rẹ kó má lọ tẹ̀ sí onídùúró mi ẹ má ṣeun o agbẹjọ́rò mi ẹ má ṣeun o bójú ènìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. bójú ènìyàn ló dúró ni wọ́n á ti sá lọ. mímọ́ lolúwa ò mímọ́ áńgẹ́lì wọn míke ò mímọ́ àwọn ọ̀run wọn míke ẹ gbàgbé ìjẹ́ ìràwọ̀ o àgbààgbà mẹ́rìnlélógún lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé òmí mọ́. ọláyíwọlá. alábí olówó orí ọkọ mo pé lọ́lá nìkan ṣoṣo. Mm-hmm ilẹ̀ ti mọ́ olólùfẹ́. Hmm? ilẹ̀ ti mọ́. ìyá dìde dìde kó lọ wẹ̀. Mm. mo ti pẹ́. ọ wá ní jẹun. mi ì lè jẹun mi ì lè jẹun mo ti eh, pẹ́ gan. ó dáa bó o bá tiẹ̀ jẹun wá dà nǹkan gbóná sáyà. ooo àní mo ti pẹ́. wá dà nǹkan gbóná sáyà. ó dé o pẹ́ jí kì í ṣèmi tí mo jí ẹ rè eh, tí n bá jí ẹ ṣe lè déédéé dájí. ó dáa ó dáa. a tó irọ́ mo ti pẹ́ ìwọ náà má pẹ́ kó tó lọ bí iṣẹ́ o. ṣé mi ti múra tán ni ẹni báyìí tó ń kọjú sí wọn ò ní mọ̀ wípé èmi gan ni mo jí. Hmm. Hmm. nígbà tó ti fẹnu kàn yẹn ó máa dùn yàtọ̀ lẹ́nu mi ṣáà ni hmm. jẹ́ kí èmi náà wá wá. láìsí etí orí di àpọ́lági bẹ́ẹ̀ ni láìsí eyín ẹnu arípámúlò <laughs> obìnrin gan la lámúlùdùn láìsóbìnrin ayé kò lè dùn láìsóbìnrin ayé kò lè tó iyọ̀ ayé lóbìnrin o ṣe ló yẹ ká máa tọ́jú wọn. ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣe ká wọn. ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣe ká wọn. iyọ̀ ayé lóbìnrin o ẹ má jẹ àṣà fún wọn. àyànfẹ́ olódùmarè inú rẹ̀ ń dùn. bẹ́ẹ̀ ni àjàlá alámọ̀ ìdùnnú wà nú abo tí wọ́n bá wà nílé ọkọ wọn nítorí àwọn ni ayọ̀ ayé tí obìnrin bá wà nílé ọkọ yóò mọ gbádùn ọkọ rẹ̀ yóò sì máa bá yóò rùn nílé ọkọ abóhùn mi o. àyànfẹ́ ire wà nú abo nìwọ̀n wù ìwọ mọ̀ pé bí ire ṣe wà bẹ́ẹ̀ náà ni ìdí wà. ọ̀rẹ́ mo pé lọ́mọlá mi kan báyìí àdéhùn gbìyànjú ọ̀nà tó báyìí dáadáa sórí irú àyájọ́ ọjọ́ ìbàdí ìyẹn lọkọ mi máa ń jẹ ìyẹn olódó sì ni. ọgbẹ́ lọ́mọlá mi ṣé pé àwọn obìnrin kan tún wà tó tún gúnyán lóde òní. dáadáa jọ̀ọ́ rẹ̀ tí a bá lè gúnyán fún ọkọ wa tàbí tí a bá lè ṣe ìkẹ́ ọkọ ta la tún fẹ́ kó bá wa ṣèkẹ́ wọn. Hmm. ayé ọkọ lèmi mo pé lọ́la wa o hmm. òótọ́ ló pa ọ̀rẹ́ mi ó ga jù ah, mo rí ọwọ́ yìí kò ṣe gbé bẹ́ẹ̀ ni mò ń wẹ̀ gẹ́lẹ́ sí kó kú ẹyọ kan báyìí níbẹ̀ ah, tó fẹ́lẹ́ bí etí mi gan wá kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ni o. ìyẹn ò lè wo tí ọkọ mo pé lọ́lá bá máa dé báyìí sìn ebi ni iyún ẹ̀ báyìí ló máa máa lé mu ni. ẹ kú lé o. olówó orí ọkọ mo pé lọ́lá nìkan. ìfẹ́ mi. <laughs> bò ó dáadáa ni. pẹ̀lẹ́. Ah ah, Adétòun. Ojú ẹ̀ rèé. Ojú mi náà rèé o. Báwo gbogbo ẹ̀? Adúpẹ́. Ọkọ ẹ̀ kọ́. Ó wà àlàáfíà lọ. Ojú yìí máa dùn gan kẹ̀. Bá ah, a ah, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, òun ló kúkú tọ́jú mi. <laughs> Káre, ọ̀rẹ́ mi ń gbìyànjú. Ẹ̀yin náà dẹ́ ń gbìyànjú lórí ọ̀rẹ́ mi. Ah, Nítorí pé mo rí ìtọ́jú ọwọ́ yín lára ọ̀rẹ́ mi. Ọ̀dà tó bá sọ bẹ́ẹ̀. Mo kì í yára ìyá ìyẹ́rí pa. Ebi ń pa màá bọ́ sí mi lára <laughs> nítorí hmm. súnkẹrẹ fàkẹrẹ ní ó ní agbára. èmi ọkọ mi ẹ lọ pàwọ̀dà oúnjẹ abẹnulé. <laughs> ṣé mi sọ fún ẹ ìṣẹ́jú méjì ìjọ kí n fi lọ gbóúnjẹ fún un ọkọ mò wá ààyè ọkọ mò wá hmm. o ìfẹ́ yìí máa ga o ah ọlọ́run máa ṣàánú mi máa jẹ́ kọ́kọ́ tèmi náà máa yí padà lọ́jọ́ kan ah kódà. Hmm. ẹ mi kí màmá mi o. àbíyamọ ìyá lálá àbárò. Ah! àbíyamọ ah! mi kí màmá. àbíyamọ ìyá lálá olóyún mi fosùn hmm. mẹ́sàn-án. àbíyamọ ìyá lálá tí gẹ màmá mi ò lè yá tèmi ò tí mú màmá mi kò lè yá. pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè rẹ wá gan. àgbẹ̀ mi gẹ̀gẹ̀ a máa gbẹ̀ mi a máa gbẹ̀ mi jó lọ́la ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ má jẹ màmá mi kò lè yá tèmi ah. ò tí mú màmá mi kò lè yá. àyà mi àyà mi àbíyamọ ẹ bá mi kí màmá mi. àbíyamọ mi fóṣù yóò tí mú màmá mi kò lè yàmọ ìyá lábàárò àbíyamọ. àgbẹ̀mí a máa gbẹ̀mí. àbíyamọ ìyá lábàárò àbíyamọ. a máa gbẹ̀mí dọ̀lá abiyamọ ìyálàlá àbárò abiyamọ ìyálàlá àbárò abiyamọ. olóyún mi fosùn mẹ́sàn-án. abiyamọ ìyálàlá àbárò abiyamọ ìyálàlá àbárò abiyamọ ìyálàlá àbárògbò abiyamọ. àgbẹ̀mí gẹ̀gẹ̀ a máa gbẹ̀mí. abiyamọ ìyálàlá àbárògbò abiyamọ. a máa gbẹ̀mí jó lala yìí. abiyamọ ìyálàlá àbárògbò abiyamọ. bí mi ò tí ì jẹ màmá mi kò lè jẹ. abiyamọ ìyálàlá àbárògbò abiyamọ. bí mi ò tí ì mú màmá mi kò lè mú. abiyamọ ìyálàlá àbárògbò abiyamọ abiyamọ ìyálálá àbárò abiyamọ. abiyamọ ni ìyá mi o. abiyamọ ìyálálá àbárò abiyamọ. ìyá mi ìyá mi ìyá mi abiyamọ. ó lóyún mi fosùn mẹ́sàn-án. abiyamọ ìyálálá àbárò abiyamọ. abiyamọ ìyálálá àbárò abiyamọ abiyamọ ìyálàlá àbárò abiyamọ. àgbẹ̀mí gẹ̀gẹ̀ a máa gbẹ̀mí. abiyamọ ìyálàlá àbárò abiyamọ. a máa gbẹ̀mí jó lala ìrí. abiyamọ ìyálàlá àbárò abiyamọ. bí mi ò tí ì jẹ màmá mi kò ní yẹ. abiyamọ ìyálàlá àbárò abiyamọ. bí mi ò tí ì mú màmá mi kò ní yẹ. abiyamọ ìyálàlá àbárò abiyamọ. abiyamọ ìyálàlá àbárò abiyamọ. ọba ní kàdá ọjọ́ ọba ní ká fàágò ọba ní ká dáwọ́ jọ ọba ní ká pa <laughs> wọ́n ti dé kí ló dé ẹ ti ń jowó wa àbí ẹ ṣe ń jowó wa ọ̀dà ọ̀yà ìpàlọ́ kan fún mi. àlọ́ àlọ́ bàbá àtàwọn ọmọ. kéde <laughs> ah, ah, ìfẹ́ mi ọ̀dà màá wá fi yé ẹ wípé ìwọ mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ àwọn ọmọ ẹ <laughs> mo ń bọ̀ tó bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ fi ìtòbìnrin ṣe ọmọ tó bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ tọ́jú ìyá rẹ̀. Oh iyọ̀ ayé lóbìnrin o ṣe ló yẹ ká máa ṣẹ̀kẹ́ wọn. iyọ̀ ayé lóbìnrin ṣe ló yẹ ká máa ṣẹ̀kẹ́ wọn. ẹ má jẹ́ àṣà ẹ má jẹ́ àṣà àjàlá alámọ̀ ẹ̀yin náà rí i pé ayọ̀ wà nù ilé ọkọ bóbìnrin bá wà nílé ọkọ yóò máa ṣèdùnnú nítorí àwọn láyọ̀ ayé yóò sì máa gbádùn yèè láọ̀dẹ̀ ọkọ obìnrin ló mú èmi o. lóòótọ́ ni ayọ̀ ń bẹ nínú ìgbéyàwó lobìnrin fi ń jẹ́ abiyamọ àmọ́ àyànfẹ́ làálàyé ò wá pọ̀jù fóbìnrin bí nítorí nínú làlàkókò fẹ̀fẹ̀ lórí ìkúnlẹ̀ ńlọbìnrin máa fi ń jẹ́ abiyamọ. torí ìlàlà kókó pẹ̀pẹ̀ ń gan lóhun èmi kémi ó fi jẹ ààbò nítorí èmi fẹ́ máa jẹ ìyá àbíyè kí wọ́n sì máa pè mí lábiyamọ. Hmm. ǹjẹ́ o wà lè faramọ́ ìyà tó wà ń bẹ̀ bí? Ah, ah. ẹ bá mi bàbá ah, yín. kí ló dé? kí ló dé gan-an a ní mi ìṣe mọ́ mi ìṣe mọ́ kẹ́nu ẹ̀ kẹ́nu ẹ̀ ìwà àtàwọn ọmọ ẹ̀ ẹ kúrò lé mi ẹ kúrò lé mi. alábí wá kí ni mo ṣe kí ni mo ṣe. mo ń bọ̀ mo ń bọ̀ wàá rí sìn ó dà pé o rò bóyá mò ń ṣeré ni a ní mi ìṣe mi mi ìṣe ẹ kúrò lé mi. tí ẹ sọ pé yòókù tí mo ṣe. kí n sọ kí ni. àní kẹ́kọ̀ọ́ láyé mi sẹ́ gbogbo ìwà àtàwọn ọmọ dìde dìde dìde ọgbọrọ máa lọ ẹ o ọjà ọjà ẹ tẹ ọ ẹ máa lọ ẹ kọ́ lẹ́yìn fẹ́ máa lọ ẹ máa lọ ṣé dandan ni àníkẹ́ máa lọ ẹ kọ́ lé ayé mi ẹ máa lọ ẹ máa lọ. ṣé fẹ́ súnyàn ni ṣé fẹ́ súnyàn ni ṣé fẹ́ súnyàn ni eléyìí ti sú mi. ṣé fẹ́ súnyàn ni. wàá kábùkù o ò ń gbọ́ràn o. ọ̀dà ṣáà dìde kó máa lọ. máa dìde o jọ fàmí. gbọ́dọ̀ ní mi ò ṣe mọ́ wọ́n ti sún mi wọ́n ti sún mi. Alábí àjọsọ́mọ yìí, Alábí kìyà jẹ́ mi bíbí yóò jẹ mí àlá bíbí mi ṣe sí ọmọ mi sà níbo ni mo bẹ sọmọ mi sà gbà mo ti ṣẹlẹ̀ yá mo ṣẹlẹ̀ yá àlá bíbí mi ṣe sí. ó lè gbà ó lè gbò àbẹ́ẹ̀rí nǹkan. Àjàlá Alámọ̀ hmm. mẹ́bí nínú òbí àtọ̀lá ńlọmọ gbọ́dọ̀rọ̀ gbò bí bá jìyà títí lọ́wọ́ bàbá mi tí mo jẹ lọ́wọ́ ìyá mi tí mo tún jẹ lọ́wọ́ ọkọ mi ni ebi bó bá yá wọ́n rìn gẹ̀gẹ̀gẹ̀ wọ́n dọ́dọ̀ àwọn ọmọ mi wọ́n sì yọ mí nínú wàhálà wọ́n wà fẹ̀yìntì wọ́n máa jèrè àwọn ọmọ mi wọ́n máa bá yín lọ́ọ̀dẹ̀ ọ̀hún ó dáa kò sí láburú bó bá jẹ́ pé nǹkan tó o fẹ́ nù ọmọ ẹni náà ní yọ ni bó bá dalẹ̀. abiyamọ màmá ni o abiyamọ màmá ni abiyamọ màmá ni o abiyamọ màmá ni ẹ bá mi kí màmá mi kárí ma abiyamọ màmá ni. ẹ máa mú sùn. kódà mo fi kárí ti kí n lè tí ń bọ̀ láti fi sọ́dọ̀ mọ̀ káwọn ìlú. Màmí, ṣé gbàgbé owó iléèwé wa? Mi ò gbàgbé. Ẹ wo, màmí, ẹ jẹ́ ká kọ́kọ́ sanwó ilé ilé náà. Mi kò

abiyamọ màmá ni abiyamọ màmá ni o abiyamọ màmá ni abiyamọ màmá ni o abiyamọ màmá ni ẹ bá mi kí màmá mi kárí ma abiyamọ màmá ni abiyamọ màmá ni o ni. màámi ni o. abiyamọ gidi nìyí ẹ̀dẹ̀ ti jìṣẹ́ jìyà lórí wa dandan ní kẹ́ jọ̀rọ̀ mọ̀ ṣẹ̀rí tí àwọn ẹ̀gbọ́n mi bá ti ríṣẹ́ nísìn gbogbo ohun tó dàbí pé ó le kókó bí ojú ẹja gbogbo ẹ̀ ló máa padà wá dẹ̀rọ̀ fún wa lágbára ọlọ́run ṣẹ̀dẹ̀ rí èmi náà ibi tí mò ń lọ yìí màá bá àna ọlọ́run pàdé gẹ́gẹ́ bí àwọn àdúrà tẹ máa ṣe fún wa màmí ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ ẹ kúkú jèrè wa lágbára ọlọ́run gbogbo tí ń jẹ́ tọ́lọ́run lókè ọ̀run màmí tí màá ti dé. àbúrò ẹ̀dà. mo kú bọ́tà ohun lélẹ́yìí. mami ọmọ wa ti ń lọ. ọmọ wa sàn yàn. ẹ̀rọ àgbà ẹ̀bójú rẹ̀ lọ́ọ́ lọ́ọ́ pàdé agbára rẹ̀. àbúrò yìí náà lòun fẹ́ débi kan náà. níbo ló ń lọ. kó lè dáná ni. èmi àtẹ̀gbọ́n mi jáde àwa bó ṣe máa dá lọ ìwọ náà ló tún fẹ́ jáde lọ. ṣé gbogbo wa fẹ́ fi màámi sílẹ̀ lé mi. ẹ wò kó lè dà ẹ wò ẹ máa lọ kò sí nǹkan kó lè dà náà ni dẹ̀ máa dà lágbára náà kò sí nǹkan tó máa ti mú màá dá nìkan tó nù lé ó jẹ́ dá lójú pé kò sí kankan. ó dá mi lójú ṣé ní gbogbo èròǹgbà ọkàn sí mi tẹ fẹ́ ṣe ní ti dáadáa gbogbo ẹ̀ náà lè máa rí ṣe fún mi. wo ibi tí wọn náà bá lọ kó tètè dé o. mi mi mi pẹ mi pẹ màmí ẹ̀wẹ́ jẹ́ náà tètè máa lọ àmì nípẹ́ ẹ mọ̀ pé àmì ẹ jẹ́ kí tètè lọ màmí mọ̀ pé yá àkókò já náà jọ kan abiyamọ ìyálàlá àbárò abiyamọ. agbẹ́mi gẹ̀gẹ̀ a máa gbẹ́mi. abiyamọ ìyálàlá àbárò abiyamọ. a máa gbẹ́mi jó lala ìrì. abiyamọ ìyálàlá àbárò abiyamọ. bí mi ò tí ì jẹ màmá mi kò ní. abiyamọ ìyálàlá àbárò abiyamọ. màmá nìyẹn. màmá nìyẹn. màmá di màmá kí kò sí àwa kí yín ni. a ní ká wá kọ kí yín náà ni ẹ wá kí mi. ṣé nǹkan burúkú ni pé kí àwọn ọmọ yín sọ pé a fẹ́ wá yọjú sí yín. ó ṣe pọ̀ burú o ó yà mí lẹ́nu ni. ẹ ẹ àwa fi ṣèyàlẹ́nu fún yín náà ní ṣe ṣe lọ́dún yẹn. ọlọ́wọ́n adé kẹ́ ẹ́ àmín àmín ẹ̀yin náà wá rọmọ yẹn àmín orí tẹ́ ẹ̀ lérò ọmọ màmá ṣe fún yín. àmín o àmín o àmín ẹ̀ pọ̀. àtẹ bá ti ń jókòó báyìí ọmọ máa wò wípé mo fẹ́ lọ kí i mo fẹ́ lọ kí mo fẹ́ lọ yà yín lẹ́nu adé yà yín lẹ́nu. àmín ayà yín lẹ́nu ayọ̀ àmín ayà yín lẹ́nu àmín àmín inú mi <laughs> ẹ wo inú tèmi lójú jù máa mi. ṣé gbogbo àdúrà tètè ń ṣe látàárọ̀ ó ti kó sínú àpò báyìí máa gbé sórí báyìí mo lọ lò ó máa fún bíi oṣù bíi mẹ́ta a tún máa tì mí lọ́gbọ̀n nǹkan tí bá ń ṣe. ẹ gbọ́dọ̀ ẹ jọ Túnjí ó dá sí ṣé mo ṣe ń bọ̀ sí i ṣé kò yẹ kí ìyàwó ẹ̀ tẹ̀lé wa. Ah, àsìkò òdúró dẹ nìkan ìgbára lèèyàn dẹ̀ ń búra. tèmi ò bá ṣe pápápá ni mi tí ì lè nírú yìí mm. ẹ̀yin náà wò ó sí ọlá ọmọ ni mò ń jẹ. Mm. ẹ dẹ̀ máa jẹ pẹpẹpẹ mọ́. alágbára náà ìwọ náà fúnra ẹ ó yẹ kí ìwọ náà ti lé ọkùnrin kan ó yẹ kó ti ládé orí ah! mm. ìyá Bùnmi mm-hmm. ẹ ṣáà ti bá àwọn mélòó kan sọ̀rọ̀ lórí aago mm-hmm. ẹ ní sùúrù bí bá bá wọn sọ̀rọ̀ sí wọn mọ̀ wọn dúró ni wọn pupa ni wọn èwo ni mo rí inú ẹ̀ ẹ mú wọn wá báyìí. ó dáa ẹ fọkàn ara yín balẹ̀ tó bá ti tásìkò tí mo ti mú èyí tó tẹ́ mi lọ́rùn báyìí màá mú wá bá lé. ẹ mú wá lásìkò. ilé ọkọ ya o ilé ọkọ ya hmm. ilé o. wọ́n dé TJ ó rántá rẹ̀ ẹ̀yìn kan torí ẹ̀yìn náà ń bóyín. màámi ẹ má má tí ì rí tèmi ràn sí yìí ah, àwọn aṣíwájú mi tó jẹ́ ẹ̀gbọ́n mi àwọn tí wọ́n ní kẹ́ ṣì gbọ́ nísìnyí tí wọ́n ní kẹ́ gbọ́ o. bẹ̀rẹ̀ tí ẹni máa gbọ́ owó aṣíwájú kò ṣe fi bọ́lá sí. ó rí sọ wọ́n ní ẹ ṣíwájú onítẹ̀yìn wò sáré tó bá jẹ́ pé ẹ̀yin náà ti ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ṣé òun máa sọ wípé kí n ìgbọ́ táwọn ẹ̀gbọ́n òun ni. ẹ wò má lọ ṣe àsìkò ọlọ́run lójú mm-hmm. ọlọ́run máa pèsè ọkọ rere fún ẹ̀gbọ́n mi adẹ́pèsè aya rere àti àbúrò mi. àmì o àmì o <laughs> èmi náà ṣáà ni mo fọwọ́ ẹ̀ bọ́jú. Hmm. ẹ ó dà ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá gbọ́n tẹ bá wa kílẹ̀ bá wa gbọ̀ngàn. Ah. àbá kankan wá màmí àwa gbọ́sẹ̀ yìí wò àwa wo bẹ̀ ṣiṣẹ́ wà sí pé ṣé àbùmí ṣì wà lọ́jà. màámi wà ń bẹ̀. mo dúró rè. ọlọ́run ọmọ ọmọ ń jẹ́ aláwọ̀ mọ̀ ẹ bá mi kíra fún màmá mi. èyí tá à sọ dùn ó ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ìbéèrè yẹn dẹ̀ ṣe kókó fún àǹfààní èmi ẹ̀gbọ́n mi àti àbúrò mi tẹ̀nu. ìbéèrè madam. mami hmm? tí àsìkò bá tó hmm. tí èmi àtàbúrò mi àtẹ̀gbọ́n mi tá bá fẹ́ ṣègbéyàwó ó mà di dandan kí bàbá wà lórí ìjókòó. láìsí etí orí di àpọ́nlági bẹ́ẹ̀ ni láìsí eyín ẹnu arípa mú ló <laughs> obìnrin gan-an la mú lódùn láìsóbìnrin ayé kò lè dùn láìsóbìnrin ayé kò lè tó iyọ̀ ayé lóbìnrin o ṣe ló yẹ ká máa tọ́jú wọn. ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣe ká wọn. ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣe ká wọn. iyọ̀ ayé lóbìnrin o ẹ má jẹ àṣà fún wọn. mo pe lọ́la ọkọ tó bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ fi ìtòbìnrin ṣe ọmọ tó bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ tọ́jú ìyá rẹ̀ oh. iyọ̀ ayé lóbìnrin o kí ló yẹ ká máa ṣèkẹ́ wọn iyọ̀ ayé lóbìnrin ṣé ló yẹ ká máa ṣe. <laughs> ibi tí mo ní mo mú yín bọ̀ lélẹ́yìí o ibi kékeré tí ọlọ́run ṣe fún mi lélẹ́yìí. <laughs> Eh? <laughs> ẹ má bọ̀. ìwọ ló kọ́ bí. bẹ́ẹ̀ ni màá bí. ẹ kò rí. olórí mi. màá mi àdúrà yìí ló gbalẹ̀ mi lórí o bí tí mo ṣe ń ṣe lílé yìí. ayé mi ọlọ́run mi àṣà ayé mi yìí máa nítumọ̀. ó di ṣé pé ayé mi ṣì máa dà. bẹ́ẹ̀ màá mi mi ò ní jìyà gbé pé lójú ayé mi báyìí mo máa ráyọ̀ yín. ó di dandan. màámi. Détúnjí. <laughs> màámi. ìjó ọpẹ́ mi rèé inú ilé dẹ. ẹlẹ́wọ́lé kí wàá wò ẹlẹ́wọ́lé wò. ẹ jẹ́ lọ wọlé ẹ jẹ́ wọnú ilé ẹ jẹ́ ìwọ́nú ilé o ẹ́ láyé mi. ó ṣe mí báwo ló ṣe máa jẹ́ kí wọ́n mọ̀ kó ti kọ́lé báwo ló ṣe máa mọ wá síbí. ta ni. màmá ni. màmí. màmá. mú wọn wá sínú ilé tí mo kọ́. ṣé bí tíṣu ẹni bàtà máa ń fọwọ́ bòjẹ ni èwo láriwo. ṣòwe má bínú ṣùgbọ́n tí bá ti yọjú sí wọn bá ṣe tán èmi àti ẹ máa sọ̀rọ̀. bọ́bí kò sọ̀rọ̀ pé kínní kò sáriwo ń bẹ̀ tó bá máa ní wọn lára ni o tó bá máa lé wọn lọ ni èmi ò fẹ́ ní lára ṣáà mo bọ́ ṣe máa kúrò nílé ilé ni torí gbà tá à ń jíṣẹ́ jìyà kò sẹ́ni kankan níbẹ̀. ṣó ti tán. kò ju bẹ́ẹ̀ lọ. o fẹ́ kọ́ pẹ́. mi ò fẹ́ kọ́ pẹ́. ẹ wo ọjà mo ti gbọ́ ẹ wálẹ̀ pọ̀ mo ti gbọ́ wọn ní pẹ́ wálẹ̀ pọ̀ mo ti gbọ́ má bínú. Ah. ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣe ká wọn ẹ má jẹ̀yà sá fún wọn ṣe ló yẹ ká má ṣe kẹ́ wọn iyọ̀ ayé lóbìnrin o. ṣé ìwọ náà wá rí báyìí pé obìnrin ni ọ̀tá obìnrin ó sì tún wú ọ báyìí láti yan obìnrin náà. àjàlá alámọ̀. ẹ má bínú mo fi ń dá yín lójú pé tí bá ṣe ń débi iṣẹ́ lọ́la mo máa yanjú gbogbo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣe gan ẹ wò má mi ẹ jẹ́ ká sọ nǹkan tá a fẹ́ sọ ó ní ibi tí mo nù tó dẹ̀ ṣe kókó ṣe pàtàkì. adéṣọjì kí ló ṣe ìlànà ah, ah. ìgbà orí ti wá bí báyìí ojú débi náà sì ni ojú kanjú ojú sọ pé kí n sọ nǹkan tí mo fẹ́ sọ. ẹ bá mi ọ̀nà àwọn bíṣẹ́ mi ló ń bá mi sọ ọ̀nà mi jìn ọ̀nà mi pọ̀. Ah, ẹ wo mo ti bá yín ṣe omi gbóná tẹ máa fi wẹ̀ kẹ́ bu omi gbóná sára kẹ́ hóoru ṣẹ̀kẹ̀ ee ìlọ́yà. gbọ́dọ̀ mo ti rẹ́ni tó bá mi gbé omi gbóná kaná báyìí sí èbí ṣé bó ṣe gbélé ìkaná ń sìn ṣé tí n bá dà sára ṣé èmi gan pàápàá inú mi ò ní máa dùn. ẹ̀yin ẹ̀gbọ́n mi jẹ́ ẹ ti ṣetán ni. èmi ti èmi ti ṣetán ti gbẹ́rù. ọjọ́ ń sọ lókun. ẹ jọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn ẹ jẹ́ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ fi wá rí báyìí ẹ kì í fẹ́ wá sọ́dọ̀ mi yóò lẹ ti wá sọ́dọ̀ mi tẹ́tún wálé ni tẹ́tún sọ pé tún lọ. ẹ bá mi ṣé a wá sùn síbi báyìí ni mọ́mí ó tó ní ẹ ti sọ pé àti ṣáà ní lọ ni ẹ wò mọ́mí ó dà pé ẹ jẹ́ ká tètè ya nànà náà tó wà ní lákọ̀ọ́kọ́ ná ṣé mọ̀ pé gbogbo kìràkìtà wa tá à ń ṣe ibẹ̀lẹ̀ tí ń jẹlẹ̀ tí mu o ẹ ẹ ẹ ìdíṣẹ́ ìlàtí ìdíṣẹ́ tá à ń ṣe náà lẹ́tí ń jẹlẹ̀ tí mu máa mi o ní gbogbo ara yín fi ń dán gbogbo ẹ̀ fi ń ṣe kínní èmi ò fẹ́ ogun kẹ máa sọ lójoojúmọ́ pé àfihìnlẹ̀ àfihìnlẹ̀ ṣe bí àtijọ́ àti mọ́ gbogbo àdúrà òbí ni pé àkọ́mọ mi kó ríṣẹ́ gidi kó ṣiṣẹ́ kí la wọ́n sọ. ṣẹ́rí èmi o níbi iṣẹ́ mi àwọn oníbàárà mi àtàwọn arábìṣẹ́ mi wọ́n ti ṣe ètò ẹ̀kọ́ kan fún wa níbi iṣẹ́ tá a máa lọ ṣe nílé òkè òkun oṣù mẹ́rin ló máa gbà wá tí bá wá dé padà ó ṣeé ṣe ká má ríra nítorí lọ síbi lọ sọ́hùn lọ́rọ̀ ọ̀bí iṣẹ́ mi ó lè má jẹ́ kí n rí yín màámi ẹ jẹ́ ẹ di ọkàn yín lámúrè báyìí o ẹ lè má rí mi tí ọdún yìí máa fi parí. jáde ọdún yìí ọdún tó ṣe ẹ̀pìn méjì. Ah odidi oṣù bíi mẹ́fà ni mi fi ní rí ẹ kí lè ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ gbà mí. ìyá Bùnmi ẹ ṣàgbọ́ gbogbo àlàyé tó ṣe sílẹ̀. ẹ ó yé mi gbogbo àlàyé. àti fi iṣẹ́ ẹ̀ ni. gbogbo àlàyé tó ti ṣe ló ti yé mi ah. ló ti yé mi. ẹ ẹ jù ó dà nígbà tí gbogbo yẹn sọ pé iṣẹ́ iṣẹ́ báyìí tálẹ́ni tó wá fẹ́ gbé mi lọ kí lẹ ti fẹ́ gbé mi lọ bí olókùú tí mò ń lọ lọ́tún la. Ah. <laughs> mami ìyẹn ò lè èsì orí mi lọ. ta ni ẹ bàjẹ́ ẹ wá kí ló ṣẹ̀yìn méjèèjì olúbùnmi ò níṣẹ́ olúbùnmi wà ń bẹ̀ fún wọn ìwọ ń kọ́ ẹ wá ètò ẹ̀jẹ̀ ń kìlọ̀ fẹ́yìn méjèèjì ṣé torí pé ẹ ti jọ́kùn mi ẹ rò pé ẹ kàn lè máa gùn mí gàràgàrà bó ṣe wù yín ṣé mi ò níṣẹ́ ni àbẹ́ ń bá mi gbọ́ bùkátà tèmi mọ́ ti yín ìwọ débí ń sìn òní ò ń lọ sí ìlú òyìnbó oṣù mẹ́rin o oṣù mẹ́fà ò ní rí wọn ó wá ń tiṣẹ́ sí mi má jẹ́ ń bínú sí ẹ. màámi ẹ wò tí ò bá wọ ẹ bá lọ bí olóògùn torí bèmi ṣe wà tí mo bá bọ́ta ń bíbà tẹ́ bá ń gbọ́ pé ẹsẹ̀ mi ó máa ma kan ìpàkọ́ mi lọ lẹ́lẹ́lẹ́lẹ́ ní èmi gangan bí mo ṣe wà mò ń wá àti jẹ àti mu àti là àti lu mò ń wá lọ ṣé kí wọ́n máa tọmọ owó lọ́wọ́ ẹ̀ àbí ìwọ ta máa pèpè tó ní gbà mami ẹ tọ́jú ara yín o kúrò fún mi jáwé. àlàyé lẹ ti gbọ́ yẹn àti kò falẹ̀ fa ti ẹ ṣe mọ òwe tó pa fún yín yẹn ìdì náà sọ wáta lè mú sítẹ́kì ọlọ́run lọ́ba fi ni mọ̀ láfi yín mọ̀nà ẹni ẹ̀ ń lọ sí òkú kan àbí kí lẹ sọ òkú ẹ̀gbọ́n àbí àbúrò àbáyìn ìmọ̀ èyí tó lè jẹ́ ń bẹ̀ ọjọ́ wo gangan ni àwọn ti yọjú sí yín àwọn tẹ́fẹ́ lọ́ba ọjọ́ wo lọ́ ti yọjú sí yín màmí ṣe rí níbi tọ́rọ̀ dé mo pálàṣẹ fún yín ni màmí mi ò fẹ́ rí yín níbi kankan mi ì fẹ́ rí nídìí olóko olóko ẹ jókòó lé ẹ jókòó lé kí lẹ̀ ń wá kiri lẹ̀. ẹ dúró ẹ̀yin lè máa pàṣẹ fún mi àbí èmi lè máa pàṣẹ fún yín. Ah, màámi ah, màámi ṣé ẹ ti gbọ́ ni. pé wọn sọ fún yín. pé àwa lọ ga yín ah, màámi àwa lọ ga yín ṣebí gbogbo ẹ̀ṣọ́ tẹ kó sára yìí ta ló rà fún yín ọláwa ni gbogbo aṣọ tẹ wọ̀ yìí ọláwa ni màámi àwa lọ ga yín. kò sákòókò màámi kò sákòókò mo máa pè yín lórí aago ọlọ́run aṣọ yín màámi mami. ṣé o máa tẹ̀lé bàbá òní tẹ̀lé. mo ń bọ̀ mo ń bọ̀ mo ní kí mami ẹ má bínú. wíwá tí mo wá síbi ilé ni kò jọ wíwọ́ kò jọ fífà ẹ̀gbọ́n mi fẹ́ pè mí pa lórí aago kódà àwọn ganan gbé mi wá síbi kò jọ bí pé mo sá kúrò gan níbi iṣẹ́ ẹ má bínú sí mi ẹjọ́ tó rẹ wọ́n. aláǹtẹ̀rẹ̀ o aláǹtẹ̀rẹ̀ o aláǹtẹ̀rẹ̀ o bàbá bímọ méjì kan bàbá bímọ méjì kan kí ló ṣẹlẹ̀ sí mi kí ni tó ṣẹlẹ̀ sí gbèsè ayé mi gangan mo jìyà nílé bàbá mi wọ́n pàṣẹ fún mi nílé ọkọ mi wọ́n pàṣẹ fún mi àwọn ọmọ mi àwọn náà tó pàṣẹ fún mi. ìjọ ṣé ibi ni wípé mo wáyé lóbìnrin ìyá tóbìnrin ń jẹ kòkèrè ìyá tóbìnrin jẹ kòkèrè ṣé látinú oyún ni ká sọ ẹ̀yìn ríro ẹ̀yìn dídùn tinú oyún ni ká sọ. kí ọlọ́run kó fi sẹ́yìn yàn ni o ah, kí ló tún ṣẹlẹ̀ ń sìn eh, màmí ló tún pè yìí o wọ́n dé o òun eh, ah, náà ti gbé gbóhùn. bó bó ṣe wà yìí ara kan mi ju gbogbo yẹn lọ Hello Adétúnjí. Hello màámi. Ẹ káàsán máa yẹra mọ́, tí àlàáfíà mo bá yín. A dúpẹ́ fọlọ́run àlàáfíà ni o. Ah, ah, kí ló wá dé? Kí ló ṣẹlẹ̀? Mi ò rí ẹ kó wá wò mí. Màámi, màámi, màámi mi àti yín sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá náà tí ta bá sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá ṣé kò yẹ ká sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí ni ṣé bó ṣe rí tẹ́lẹ̀ ni lẹ́yìn tí mi ò lè má rí gbogbo ìgbà. mami ẹ má bínú mo fẹ́ kẹ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé òkè ọ̀hún ló jẹ́ arókè tìbí o mami ẹ wo adìyẹ làágùn ìyá rẹ̀ ló jẹ́ àmọ́ o bẹ ṣe wo mi àtijẹ àti mu àtijẹ àti mu tọ́lọ́ máa jẹ́ ká ṣe rí bo tèmi náà máa wo máa fi tọ́jú yín náà là ń ẹ má bínú. adétúnjì gbogbo nǹkan kọ́ ló wò ó gbogbo nǹkan kọ́ ló wò ó tí n bá rí yín báyìí ojú omi ó owó tẹ fẹ́ mú wá fún mi lọ. màámi mọ̀ pé gbogbo nǹkan kọ́ ló wò ó màámi mo mọ̀ èmi àti yìí sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ṣé dandan ni ká tún sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí ni. iṣẹ́ iṣẹ́ ni ò kó wá yọjú sí mi ìyẹ́ ẹ. mami ṣe mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣe mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ mọ̀ kan ìpè kan tí ń wo orí aago mi tí bá ti bá ẹni yẹn sọ̀rọ̀ máa pè padà ṣe gbọ́ mo máa pè padà sì máa pè padà. wàhálà mami ti pọ̀ jù ṣé mọ̀ nǹkan tó ń bá mi sọ. So? wọ́n bá mi sọ pé ẹ mo bá wọn sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá torí mi ò tí bá wọn sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí ìwọ náà gbé o ṣé o ṣe nǹkan tó yẹ kíní ládùúgbò nǹkan tó wà wájú mi mo ní láti rí dájú pé mo ṣe gbá mo ṣe tà ṣáwọn ò lè kọlà bí amọ ni àbí ṣé àárẹ̀ àwọn àwọn àwọn ọ̀rẹ́ tó kù tẹ́ parí ìyàwó náà tó tó ní pé mo láti máa báyà mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà ló ti sú mi. gbẹnu ah. lọ gbẹnu lọ. Ah ìyá ẹni nìyẹn ni màmá jẹ́ o ládùúgbò àti ìyá yín jẹ lórí yín wọ́n fẹ́ yín rí yín ló ṣe ń pè yín ó dẹ̀ wá ń gbà òun sọ ilé òun sọ mí ah, adétúnjẹ bẹ̀rù ọlọ́run o ọlọ́run ìyá ẹni yẹn ni màmá jẹ́ lọ́jọ́kọjọ́ o kò dẹ̀ rántí gbogbo ìyá tí ìyá yín jẹ lórí yín lọ́rọ̀ bàbá yín ó dẹ̀ máa ń wọ́n lè máa ń sọ dáadáa ó wá dì sí yín wọ́n pè yín wọ́n fẹ́ rí yín òun ṣe báyìí òun ṣe bá balabala ha ẹni tó lórí òní fìlà o ká níyà mi wà láyé kó tí máa pè mí báyìí ṣé bùnú bá máa dùn ha kọ́lọ̀ ń fọ̀n kẹ́ ìyá mi lọ́rùn bẹ́ẹ̀ mo sọ tó mo dé máa ṣe máa sọ fún ẹ ẹ ló máa rí wọn mo fẹ́ rí yín ni máa gbé aago wọn máa bá wọn sọ̀rọ̀ dáadáa ló máa rí wọn ẹ ló máa rí wọn ah lódìgbà tó bá kú ẹ máa ní ah ìyá mi o ah ìyá mi kinní kan o mi sọ tèmi tó o mo sọ tó yà lọ Adétúnjí ah, Adétúnjí já lọ nàún mi ò kó má gbọ́. ẹ má jẹ àṣà fún ọ ṣe ló yẹ ká máa ṣe ká wọn ẹ má jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣe ká wọn iyọ̀ ayé mi rèé ẹ má jẹ àṣà fẹ́bùkọ́ ọmọ nàkọ́rí ẹ má jẹ àṣà fún mi láyọ̀ olóṣèlú yẹ ká máa ṣe kẹ́wọ́ ẹ má jẹ àṣà fún wọn ìyá ọlọ́pọlọ yẹ ká máa ṣe kẹ́wọ́ iyọ̀ ayé ló bèrè o ẹ má jẹ àṣà fún wọn. àpọ́nlé ò sí fọba tí olólórí bẹ́ẹ̀ àpọ́nlé ò sí fọba tí olólórí obìnrin ládùn ayé. hello. today mo ah ṣé mi ti dáhùn báyìí ṣé mi ti ṣàyé wa báyìí ah. àwọn tí mo bí tí mo jìṣẹ́ ṣìyà lórí wọn. Hello. Mami. Ṣé dáadáa ló wà? Ọjọ́ mẹ́ta. Kí ló wá dé tí mi ò rí ẹ?

olúbùnmi obìnrin nìyẹn ìwọ náà ń bọ̀ ń pò tí mo wà ẹ́ tó bá fowó ránṣẹ́ tí mo dẹ̀ gbéra mi lọ sí ilé ìwòsàn ṣó ti wá bí wá gbọ́ èsì tí mo bá bọ̀. olúbùnmi àwọn ayálégbé mi ni kì í máa bá sọ̀rọ̀ sọ́jọ́ ọmọ bíbí inú mi wọn ò ní ìyá tiwọn. Ah! Yeah. má ṣe kẹ́ wọn iyọ̀ ayé lóbìnrin o iyọ̀ ayé lóbìnrin o ẹ má jìyà sá fún wọn. Eh. ẹ̀gbọ́n Àjàní ẹ kú dìde ẹ àdúró tí ọlọ́run akúkú lọ́wọ́ náà ọ̀rọ̀ tí yín náà ẹ ṣeun. Mami o. Ọ̀rẹ́ tẹ̀ mọ́ra tẹ̀ mọ́ra tẹ̀ mọ́ra tẹ̀ mọ́ra tẹ̀ mọ́ra. Ó ti tó ó ti tó má mọ́. Pẹ̀lẹ́ iṣẹ́ ti ṣẹlẹ̀ lọ. máa bí o bá mi sọ bá mi náà máa jẹ ọmọ ní. ikú ikú òṣìṣẹ́ ikú ikú òṣìṣẹ́ àyànfẹ́ olódùmarè ọ̀rẹ́ pé wàhálà gidi iṣẹ́ ńlá gidi tí obìnrin lọ rèé ṣe nílé ayé láti ìgbà tó ti wà nínú ẹ̀jẹ̀ títí tí ó tó fi padà sọ́dọ̀ Olódùmarè. lóòótọ́ mo lè jìyà lọ́wọ́ òbí mi kí n jẹ lọ́wọ́ ọkọ mi kí n tún jẹ lọ́dọ̀ ọmọ mi mẹ́bí mi bá ti kú òun náà ló tán ó lọ rẹ̀ sinmi ìjà ó bá dópin lògùn sì tán. àyànfẹ́ olódùmarè bó bá tán síbẹ̀ ìbámọ̀ sí. Ah. wàhálà obìnrin pọ̀ lọ́pọ̀lọpọ̀ àmọ́ bá a bá sọ pé ikú ni èrè ń gbogbo bíi tobìnrin kọ́ ò. Ah. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ìdènà ṣùrọ̀ǹtàlì mistake ọba àfihàn ọlọ́run aláàjà bùnmi ẹ kú jókòó ṣe rí gbogbo oríire ọmọláyè yìí ìgìsẹ́ òbí ló wà bẹ́ẹ̀ làwọn yorùbá náà tún mọ̀ sọ wípé òbí ẹni lọ́rùn ẹni bí ìyá yín ṣe ti papòdà yìí ó yẹ kẹ́ ẹ mọ́ rántí wọn lóòrèkóòrè kẹ́ ẹ mọ́ ṣe sàárà àti àdúrà fún wọn tẹ́ bá ti ń ṣe sàárà àti àdúrà fún wọn inú wọn mọ ọdún níbi tán wà tínú wọn bá ṣe ń dun ìlọ́po mẹ́wàá ẹ̀ lọ́lọ́run wa máa dá padà fún yín lóde ayé ń bì ẹ̀ wá rí i pé gbogbo nǹkan tó fẹ́ dojúrú tó fẹ́ ti kámikámi yóò wá mọ lọ létòlétò bí ọlọ́run ṣe sọ́nù ipe tí òbí bá wà tó bá ń dunnú sí i ìlọ́po mẹ́wàá ẹ̀ èmi yóò ti mọ fún yín padà wọ́n wà láyé o wọn ò sí láyé o ẹ jẹ́ ká máa múnú wọn dùn ní gbogbo ìgbà. ẹ má jẹ́ àṣà fún ọ ṣe ló yẹ ká máa ṣe ká wọn ẹ máa jẹ àṣà fún wọn ṣe ló yẹ ká máa ṣe ká wọn iyọ̀ ayé ló bèrè ẹ máa jẹ àṣà. ẹ̀gbọ́n náà ṣe bí wọ́n sọ pé òkú ọlọ́mọ kò kí ń sùn lọ́rùn ni kí ló wá dé títí màmí fi yàtọ̀ àtìgbà tí màmí ti kú báyìí nǹkan burúkú ń jalè burúkú ni nǹkan burúkú jàǹdù burúkú fún wa ni <laughs> iṣẹ́ mi ó ti bọ́ lọ́wọ́ mi kò sí nǹkan tí mo bá fọwọ́ mi ṣe báyìí kò kí n yọrí sí rere mọ́ ó ti sú mi mo èmi rò pé bí bí bí màá mi ṣe kú wọ́n máa wà lọ́hùn báyìí wọ́n máa jókòó wọ́n máa jà fún wa báyìí kí gbogbo nǹkan máa jà fún wa àmọ́ ìdàkejì ẹ̀ ni ó ti sú mi. ẹ̀gbọ́n mi ẹjọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹjọ́ gbogbo wa ni látìgbà tí màá mi ti kú ó di ẹ̀mẹ́lòó tí a ṣàdúrà fún màmí. Ah. bẹ́ẹ̀ni ó dà ẹjẹ sọ fún yín mo lọ sí ọ̀dọ̀ àràgbà ìjọ wa ní àná. Ah, Bàtúndé ẹ pẹ̀lẹ́ ẹ kọjọ mẹ́ta ẹ jẹ́ ká gbàdúrà. bàbá ọmọ ẹ̀mí mímọ́ agbẹ́yìngà olúwa gbọ́ ọpẹ́ wa olúwa ẹ̀yìn wa àpátárí ayé àfi ọmọ ilé ẹ lọ́wọ́ olúwa pẹ̀lú rẹ̀ gbogbo òkè ìdààmú òkè ìṣòro tó ń wà níwájú olúwa sọ́dí pẹ̀tẹ́lẹ̀ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù praise god hallelujah. Yeah. Bratunde gẹ́gẹ́ bí a ti ràn wọ́n ẹ máa ṣe ẹ̀yìn ya yín lóòrèkóòrè kí ẹ sì máa tú olórí wọn ṣe. kò burú sá abiyamọ nìyá yín nígbà tó ń wà láyé ẹ máa ṣe tí ó máa máa múnú wọn dùn nígbàdégbà ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti lọ sinmi láyà Elédùmarè ẹ̀yin ẹ gbìyànjú kí ẹ máa ṣe ìrántí wọn ní gbogbo ìgbà kí ẹ máa múnú wọn dùn kí ẹ máa ṣe ìrántí wọn ìyẹn á máa jẹ́ kí inú wọn máa dùn sí yín ní ọ̀hún yẹn. ṣé kò jù bẹ́ẹ̀ lọ alàgbà jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé mo dúpẹ́ níwọ̀nba ìgbà tó ti jẹ́ wípé àwọn kan tí a máa máa ṣe tínú wọn fi máa máa dùn òun lẹ ti sọ yẹn ó ti di ṣíṣe náà nìyẹn a máa máa ṣe àtẹ̀sùn gbọ́n mi. ẹ ah, ah, ah, wo mo ní kí n má yanu ni o nǹkan tí alàgbà àjọ yín sọ fún ẹ yẹn gangan làáfà tèmi náà sọ fún mi nígbà tí mo lọ sọ́dọ̀ wọn níjẹta o àfà yẹn jẹ́ kó yé mi wípé lóòrèkóòrè ní ìgbàkúgbà la gbọ́dọ̀ máa ṣàdúrà ká máa ṣe sàárà fókù ìyá wa lọ́rùn o tí àwa gan ta bá fẹ́ gbáyé ìtura afọyẹnjẹ kó máa yé mi wípé àdúrà àti sàárà ṣíṣe yìí òun ló ń jẹ fún àwọn èèyàn tó ti papòdà ní sàárè ẹ jọ̀ọ́ òkú tó wà sáré débi ń pa ṣùgbọ́n àwọn ti pòun fọmọ sáyé ṣùgbọ́n àwọn wẹ̀yìn wò ẹ wo gbogbo ọ̀dọ́ tá a bá máa gbé gbà ó torí kì í ṣe ìwọ nìkan ni nǹkan ò rọgbọ fún o ah, nǹkan ò rọgbọ fẹ́mi náà mo kàn wọ́n fàtí kéègbé ni o gbogbo ọ̀nà tá a bá máa gbà tá a fi máa máa gbàdúrà tá a máa fi máa ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ ká ṣe máa fi ránṣẹ́ sí òkú ìyá wa ẹ jẹ́ ká wá o. Ah ṣé lóòótọ́ ni? Tọ́ bá ní ẹni tí ó bá ṣe ọ̀rẹ́ àkọ́kọ́ ní ayé máa ń yẹ díẹ̀. Ah! Àdúrà ńlá ni tọ́ bá ní kọ́ lọ́run má jẹ ká mọ iye ara wa. Màámi! Ah! Ṣẹ̀rí, níbi tí àwa dé báyìí ìmọ̀ràn tèmi ni pé kò dìgbà tí a bá rò pé à ń ṣèdárò màmá wa nìkan ni ká máa pè é jẹ́ ká máa wá síbí báyìí lóòrèkóòrè tó bá jẹ́ pé ẹ̀ẹ̀mejì lóṣù ni ká wá ká yéèyàn òkú padà ká ṣe sàárà ká pa wọn láàfà ká pa wọn lọ́wọ́lì kó ṣàdúrà fókù kó jẹ́ kí ẹ̀yìn kú iwájú tó fi sílẹ̀ kó má bàjẹ́ mm. ẹ̀yìn náà tó ti fi sílẹ̀ náà kí nǹkan náà má ṣe. tí mm. o ti ṣe tán ah. torí ìwọ náà ni agídí ẹ pọ̀ jù ìwọ ló máa ṣe bíi pé o burú jù. ṣe rí ẹni tí ejò bá gé jẹ á bẹ̀rù okòó ló ah. ẹ ṣe wò mí yìí mo ti ṣe tán eh. gbogbo ara mi gan mo ti ṣe tán báyìí nǹkan nǹkan tó bá máa gbà kàfi. tó torí èmi ò lè gbàgbádà àkàrà dáná sí i pé mo mo fẹ́ dákàrà fókù mi lọ́rùn kó wá dé kó wá fìpa yìí dànù. ẹ wo ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ bá ti ṣe tán èmi náà ti ṣe tán. ah torí àkànlè jókòó síbí ká máa sọ pé ó dọwọ́ ìyá wa lọ́rùn ó dọwọ́ ìyá wa lọ́rùn àwa gan tó kú ọ̀run fi sílẹ̀ sẹ́yìn ẹ ká tẹ́yìn òbí wa ṣe èmi máa ṣètò ẹ kúkú mọ̀ pé èmi obìnrin ni mí mo dẹ̀ mọ kò kárí àlùwàlá ṣe dáadáa máa pa àwọn máa sọ fún àfa mi àmọ́jọ́ bójóṣooṣù ni kó bá wa sọ dídí kò bá nìka rẹ̀ kó ṣàdúrà kátẹ́gùn àlàáfíà kó fẹ́ sóbi wa lọ́run ká ṣe kúkú bàjẹ́ fún wa débi pé owó oúnjẹ ká ṣàkàrà màmí. a lè ra àwọn nǹkan ẹ̀bùn gan ká fi ránṣẹ́ sáwọn ilé ìjọsìn kákàkiri tó bá ṣe ń lò ládùúrà máa máa bá wa. Ah, ìyá mi abiyamọ àbọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ìyá mi lọ́jọ́ tó kúkú lé. mami. abiyamọ ẹ ṣáà má bínú sí wa a fẹ́ yín ṣùgbọ́n Ọlọ́run fẹ́ yín jù wá lọ súnmí o abiyamọ ọ̀run rẹ̀ ìyá mi. Ìyá mi Àṣàbí. bó ṣe wù kí iye pẹlẹmi tó àkókò wo ló jẹ́ màmí màmí ẹ má sùn lọ́rùn màmí ẹ má sùn lọ́rùn torí abiyamọ ò kí sùn. iwájú tẹ dojú kọ kó lọ́n jẹ́ ó dá o èyí tẹ́tẹ́ fi sílẹ̀ ké mo máa bàjẹ́. màmá mi mami ẹlajúlẹ̀ ni o jẹ́nìkẹ́ ẹlajúlẹ̀ mami. Ah! bàbá tí wọ́n wájú. ẹ̀yin ọmọ yìí ládùúrú wàhálà tí mo ṣe lé yín lórí ládùúrú ìyà tí mo jẹ ẹ tún ní kí n má sùn. báwo la ṣe máa wá ṣe ibùsùn wọ̀nyí tó máa fi tó máa fi ṣe é rí. mo máa ṣètò bí ó ṣe máa wá ṣe ibi báyìí. ṣebí ni wípé mo wáyé lóbìnrin. tí gbogbo ẹ̀ máa da tó rẹ̀ tí gbogbo ẹ̀ dẹ̀ máa dán. ìkànnì yín ìkànnì yín o. Ah, ló ń gẹ́ fúnra rẹ̀ èwù àṣírí obìnrin ni. àṣírí obìnrin. àjàlá aláwọ̀ kí wàá là àṣírí obìnrin. àṣírí obìnrin àmúsìnì bẹ́ẹ̀ ni àmúsìnì wọ́n mú àsìn láti ilé bàbá wọn títí tó ìdílé ìyá ó ìdílé ẹ̀gbọ́n àtàbúrò bó bá tún yá wọn ó tún bọ́ sábẹ́ àṣẹ ọkọ wọn àmọ́ sẹ́ni torí pé abẹ́ àṣẹ ni wọ́n gbọ́dọ̀ wà. àyè àmúṣe àmúṣe àṣírí òdòdó ẹni làwọn ń sìn. bẹ́ẹ̀ni. Ah! àṣẹ Olódùmarè. ọ̀rí obìnrin abẹ́ àṣẹ Olódùmarè ni wọ́n wà láti ilé òbí wọn abẹ́ àṣẹ ni wọ́n wà títí tí wọ́n fi dé ilé ọkọ wọn abẹ́ àṣẹ ni wọ́n wà títí tí wọ́n á fi dìgbé bímọ abẹ́ àṣẹ náà ni wọ́n wà tí wọ́n ó fi wá wọlé sùn tí wọ́n fi lọ bá Elédùà abẹ́ àṣẹ ni wọ́n wà àṣẹ Olódùmarè ni abẹ́ àṣẹ ni wọ́n wà. abẹ́ àṣẹ ni lóbìnrin wà àmúsìn. àyànfẹ́ Elédùmarè àṣírí obìnrin ayé àmúsìn. irú kí wàá lè ṣe àlálẹ́lẹ́ yìí ni àbíbísí èmi sì ni àbíràn ayé àmúsìn èmi mo pé lọ́lá obìnrin ni mí obìnrin òbírí ayé àwa la kéré tá à ń pè ránṣẹ́ obìnrin tó fà ìjòyè tó gbàdéwálẹ̀ ọba ẹni forí ìfobìnrin àwọn ní láàárọ̀ tí sì lálẹ́ obìnrin òbírí ayé bó tilẹ̀ ò kórí bó tilẹ̀ ò kí làálàá ó pọ̀ tó làálàá náà ni látọ̀dọ̀ òbí lọ́sọ́dọ̀ ọkọ lọ́sọ́dọ̀ ọmọ ayé àmúsìn náà ni hmm. bí wọ́n bá tún kú tán wọ́n á ní kí wọ́n mọ̀ sùn wọ́n á lòkù ọlọ́mọ yìí sùn òkú abiyamọ yìí sùn ìyàwó tó yà àfàdá pakún ikún sọnù lórí àmúsìn náà ni. ó ṣeun o bàbá gbàdá. ọ̀hún ó wò ó àmì o àmì àmì ah, bàbá gbàdà. tolóko yóò dàgbà yóò àmì o ah, ẹ ṣeun ah, abo làǹtìlàǹtì ló bí ó pọ́n ròròrò báyìí. bàbá gbàdà kí ló dé. ọ̀kẹ́rẹ́ bí nǹkan ọbẹ̀ ó lóun bímọ. ẹ oore wo ni ọmọ ẹ yóò ṣèyá rẹ̀ jókòó dàgbà kó fò lọ rí ọmọbìnrin ló bí lọ ráyọ ló ń fòókè bí ọ̀pọ̀lọ́ ọ mọ̀ pé ọmọ ni ọdún mélòó ni ó lò náà lérè tí ó fi gbé kọ̀rẹ́ tí ó fi gbé jùlẹ̀ báyìí tí ọmọ àlejò kọ ẹlòmíì ẹ ṣé mọ̀lẹ́bí yín wà ń tẹ̀síwájú ni nìní àbí ń dínkù tí wọ́n bá jọkùnrin nísìn bó ló ṣe máa jókòó bàbá tiẹ̀ ọ̀rọ̀ àbóbìnrin là ń yọ ọmọ obìnrin èmi ò rí kókó ń bẹ. Ah. ẹ ẹ ṣe bí. ọ̀dà ṣe bí. wo ọlọ́wọ́n ọbẹ̀ wo ọlọ́wọ́n síbẹ̀síbẹ̀ mẹ́bọ́bìnrin lọ̀rọ̀ pọ̀ tó níyàn ọba àwọn láàfin ọ̀yọ́ obìnrin lẹ́fúnróyè sínúbù iye wọn lẹ́gbàá lé mẹ́bọ́bìnrin ni mọ́rìmí àjàsòrò nífẹ̀ẹ́ obìnrin ni fúnláyọ̀ aya kùtì àbíbátù mọ́gàjì obìnrin takuntakun mi ebóbìnrin ni òkóúnjẹ òwe àlà mi ebóbìnrin ni Dora Akunyili obìnrin takuntakun bó tilẹ̀ jẹ́ pé orí ìyá làgbọ́ ẹnìkan ìgbórí ti bàbá wọn ò ní orí ìyá mi o bí wọn ò bá sọ wọn ní yóò bàyá rẹ̀ tó bá tún yá wọn á ní ká dáa fún ìyá rẹ. ọlọ́run ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ìyá ẹ̀ jẹ́ mi lówó alẹ́gò síbí báyìí àbí ọ̀gá fún mi lọ́wọ́ mi jọ. olóṣì ni ìyá ẹ nìyí wọn ìyá ẹ ṣe ẹni pàtó mo jẹjẹ lówó ń kọ farabalẹ̀ kó mọ tó ń ṣe o ó yàgò yẹn fún wa ojú yẹ máa bó ṣá ojú yẹ máa bó àbí olóṣì ni ìyá ẹ mi wọn ìyá ẹ ṣe. gbàgbé kí ló ṣe ìyá ẹ̀ jẹ́ mi lọ́wọ́ sọ àwọn ọ̀dọ̀ sùn kọ́ àbúrò fún mi lọ́wọ́ mi. a máa pàdé máa e! mi lọ́wọ́ ìyá ẹ̀. ìyá ẹ̀ náà ni lórí ọ̀rọ̀ àmúsìn náà ayé àmúsìn ń wa èmi o àjèjì ara rẹ sà ọmọ epo tí ń rúgbá gẹ́gẹ́gẹ́ àkújìjà oyè mọ́dẹ́ni rẹ̀ sà ọmọ òkúrọ́rì gidi tó gbé lájèjì ilé mo ṣubú yẹ́gẹ́ mo fẹnu bọ́pá mo fàgbọ̀n ṣàlẹ̀bùyọ̀ láàyò bí bá wáyé nígbà ìpèjì obìnrin lèmi ó yàn. aláǹtẹ̀rẹ̀ o. àǹtẹ̀rẹ̀ aláǹtẹ̀rẹ̀ o. àǹtẹ̀rẹ̀ bàbá bímọ méjì kan. dúpẹ́ ẹlẹ́dàá mi tá a lóbìnrin